wọ́n enjoy ọ̀kan kò sẹ́ni tó máa rí nǹkan tá a yìí tí ò ní enjoy most of them. adébáwò lè kàn sọ ṣọlá fún mi ah, bó o sọ fún mi kó o ń bọ̀ náà. mo má bìí mo kì í bí gàtá rẹ̀ bẹ́ẹ̀ máa ń bí kò sì lẹ́kì ẹ̀. ó tiẹ̀ dá bó ṣe rìn ó mọ ọ́ rìn gan gidi gan. Um, mo tiẹ̀ sì ń sọ̀rọ̀ ẹ fún ṣìkẹ́mi um, ṣìkẹ́mi meet ìfẹ́ mi um, meet àbúrò mi ṣìkẹ́mi. nice meeting you but mi ò mọ àwọn oríṣà o. o ò lè mọ àtọ òun skul ló wà boarding skul ló wà. mi ò tí ì lọ mi ò tí ì lọ mo ẹ̀ṣẹ̀ fẹ́ máa lọ náà ni. ah àǹtí ṣọlá fún mi ẹgbẹ́ mẹ́ta náà lẹ́bẹ̀tẹ̀. tí wọ́n ti lè pè ọ́ lórí àwọn. ẹ̀wọ̀ ẹ má dáhùn jà ẹ má bínú ẹ̀gbọ́n mi ni wọn ò ń jẹ́ kí n jáde. àwọn méjì ti ríra o. náà lẹ́bẹ̀tẹ̀ kílẹ̀ rà á mọ̀ ẹ̀ ṣọlá fún mi mo fẹ́ sáré ìsinmi àbúrò mi dé ibẹ̀. ọ̀rọ̀ má pè. lọ adé tí mo gbogbo ètò yìí. kí ló fẹ́ fa gbogbo orí burúkú kí ló dé tó máa ṣe bẹ́ẹ̀ tó kókó máa lè rìn. mo ní í ṣe é lọ́jọ́. wúwo náà. Madam, hey ká sọ. Eré àwo rẹ̀ lọ́dọ̀. Oṣòdì. Oṣòdì máa ń tí àti rí báyìí. Àwọn bíi kéètù ọjọ́ ta máa ẹtú ẹ̀ ẹ́ pa àwọn ọmọ aláta ló ń gbé rí àbí báyìí. Ẹgbẹ́ lọ́ọ̀ níṣẹ́ ẹ̀ wá. Ẹgbẹ́ lọ́ọ̀ níṣẹ́ ẹ̀ wá. Yóò àti ìdè ó ti ká sọ ó dà kán lọ tètè ṣe mọ́tò fún yọ àwọn òòrùn okòdú yìí gan ti mú àwọn òòrùn okòdú yìí gan ẹgbẹ́ ẹ jẹ́ àánú mi ẹ jẹ́ àánú mi ẹ bá mi wò wọ́n wọ́n ìtì lọ ṣéku wa á ní lọ́kọ̀ mi ọkọ̀ tó wà ní wàá ṣáṣẹ́ á màá mi ti bẹ̀rẹ̀ jẹ bí bísí láti wá àsìkò yìí ẹni mo gé mo lẹ́nu kọ́ mi lẹ́nu kọ́ mi ti lára mi ti lẹ́nu ẹni bọ́lá gbòdúgbò sẹ́gẹ́ bí bísí láti kọ́ yìí ẹ bá wọ wọ ẹ bá wọ wọ ẹ bá wọ ìdí kù ọ́ mi. Ṣé o kọ́ ọ bẹ́ẹ̀ gbèsè àbáyé? arákùnrin kí ló jẹ́ kí ló ṣẹlẹ̀. àwọn olóògbé kọ ọmọ táyà ló ti yá ìṣubú. wọ́n ti ṣubú tó lájẹ́ táwọn méjèèjì wà lẹ́lẹ̀. Ah, dákẹ́. wa báwo ló ṣe jẹ́ sí. ìyá arákùnrin tó ń sunkún lẹ̀ ni. màmá ẹ̀ ni. màmí ni o màmí ni àwọn nìkan ló kú fún mi mi ò ara mi ò lẹ́bi mi ò lẹ́nu fún àwọn náà nìkan ni àdájọ́ àdàbà. pẹ̀lẹ́ àwọn ẹbí ẹ ńkọ́ mi ò lẹ́ni kankan èmi nìkan náà ni mo kù lọ́wọ́ wọn. ẹ̀gbọ́n ẹ̀ àbúrò ẹ̀ ń bọ́ lọ́wọ́. Ah, èmi nìkan ni mo kù lọ́wọ́ wọn. èmi nìkan ni mo kù lọ́wọ́ wọn lọ́kàn tí wọ́n àbí wá sáyé àwọn ah, ọ̀nà lọ́lọ́ wọn ọ̀nà lọ́lọ́. ọkàn mi sọ pé ká fún ọmọdé ó bẹ̀rẹ̀ aláàánú samaria ó bẹ̀rẹ̀ mo ti mọ mo ti mọ help kí ni. Ah, wo condition tán ọmọdé yìí wà náà. ṣé òkú ló fẹ́ gbé ni àbọ̀mọ ló fẹ́ gbé nú àmì ìjà báwọn méjì ló fẹ́ gbé. bàǹjí yorùbá ló sọ pé ojú ló ń rojú ṣàánú. ṣébi ṣe eléyìí ṣébi ṣe eléyìí ṣó mọ́rúkú tó pa ó mọ̀ pé nàìjíríà làwà ìṣá wo wo wo jẹ́ ń sọ kíní kan fún ẹ àkóbá gáfárà o èmi ò mi ò ṣe kí n kọjá lọ. ó bẹ̀rẹ̀ títí ẹ nìyẹn yà á wọn kò sí nǹkan tó wà ń bẹ ọlọ́run akọwà mọ̀ ṣe lè banjo dé nìyẹn. èmi ò mi ṣe òjì àlọ. jàre fún. ọmọ olùta wa ni kí ló ń ṣe é. wọ́n ló mọ̀. akọ́là sórí ìgbà mi fẹ́ kó fi ìrònú ìṣẹ̀lẹ̀ léṣe lọ́sì tó bá tó ronú jù ìyẹn lè lọ dá nǹkan míì sí ẹ lára tó sọ fún mi pé mo máa ń lọ sí school. bẹ́ẹ̀ni sir. since tó jẹ́ student uh, eh, ma try all possible best me to give you sound education. thank you sir. ah no no no no ìwọ ló máa promise mi pé wà á fojú sẹ́kọ̀ ẹ̀ wípé ò ní disappoint me because ìwọ náà mọ̀ pé um, ìwé ló ń ṣẹ̀yàn ní gbà. ibi ìlú wa tó wá ń kéwì kí ni gbogbo kàtìkàtì yìí náà tó dẹ̀ mọ̀ kó à lọ síbi kan tó important wo nǹkan tó dáwọ́lé yẹn ọlọ́mọ ayẹ kó yọ ẹlẹ́sẹ̀ lẹ̀ o torí oore tí ò nítumọ̀ òun ló ń fẹ́ máa ṣe yìí o ọmọ tó mọ̀ ìyá ẹ̀ tó mọ̀ bàbá ẹ̀ ò mọ ẹ tó ṣú o wá gbà sílé o há bọ̀ ẹ̀ tí ẹni tí n bá ṣẹlẹ̀ mí ní dá sí o. Banji ọ̀nà ojú ló ń rojú ṣàánú fọmọdé Ìlọrin sílẹ̀ ó sọ bẹ́ẹ̀ náà níjọ́ ta rí ọmọdé òru sọ bẹ́ẹ̀ náà polójú lójú sàánú ojú wo lójú sàánú ọ̀rọ̀ tó wà ń lẹ̀ yìí tó máa kó bá ẹ ṣó mọ̀ wá ẹ ní ó mọ nǹkan ó mọ kọ̀rọ̀ yàrá ẹ̀ bó ṣe wà yìí oré níwọ̀n o oré níwọ̀n èmi ò bẹ́ẹ̀ lọ́wọ́ sí gbogbo nọ́sẹ̀sì o you understand. ẹnu mi gẹ́gẹ́ bí ọmọ yín Sam mo lè promise pé mi ò ní disappointing. hello promise ẹgbẹgbẹrún promise lórí bẹ́ẹ̀ lẹ́pẹ́ at the end of the day ó ní nǹkan tó ń dánwò ṣé àlọsibítà lọ àbá lọ mọ. mò ń bọ̀ ok màá bẹ lọ́nà màá bẹ nu mọ́tò màá bẹ. ọkọ mọ ọkọlá tó fọkàn balẹ̀ ohun tí ò láìkẹ́ òun ló ṣe ìpadàbọ̀ aláìkẹ́ ìwọ ṣáà máa wùwà tó dáa máa sọ pé o ṣe wùwà tó bí ọmọ tó kọ́ lé rẹ̀ e. ṣò ti bọ́. Thank you. knows. Okay. Thank you. kí ló dé tí ìwọ ọmọdé yìí ò kì í gbọ́ràn ẹ́ kí ìgbà tí fẹ́ jáde kí ni mo sọ fún ẹ mi ò sọ fún ẹ kó lọ gbé ìwé ẹ kó máa kà á mọ́tò ló wá dúró sí díẹ̀ tó ń fọ̀ ṣé a létí lápá ló fẹ́ yà ni. ọ̀nkú báyìí ni wọ́n ní kí n fọ̀ pé àwọn fẹ́ gbé jáde. báyìí ni kò fọ mọ́tò. bẹ́ẹ̀ni. báwo ni báyìí ṣe ń ṣe báyìí náà ẹ́ kí ni báyìí ṣe. báyìí ó wà ń bẹ́ẹ̀ nígbà tí mo sọ pé kọ́mọdé ìgbéwì kó máa kàwé ẹ̀ kí n tó jáde ó mọ gbogbo nǹkan tó ní ṣe ní skul náà. ó ti pọ̀jù fún láti bá mi fọ mọ́tò àbí náà ṣó dàgbà jẹun tó yẹ kó fọ mọ́tò lọ ni àbí mi nira láti ránṣẹ́ àbí mọ́tò tó máa fọ́ ń sìn yẹn ni ò ní jẹ́ kó mọ̀wé ẹ̀ àbí ò ní jẹ́ kó pass exam ẹ̀. mi ò ní o máa ránṣẹ́ but ah, ó lásìkò ó yóò jẹ́ kó mọ̀gbà tó máa rán ọmọdé yìí náà mi ò láìkẹ́ mi ò láìkẹ́ rárá wo máa wọlé lọ ń tiẹ̀ jáde màá ṣàlè bẹ́ẹ̀ fọ mọ́tò jẹ́ kí mi máa kúkú fọ mọ́tò fún ẹ. ṣògo. Ọ̀kànlá lóòótọ́ ni gbogbo nǹkan tí ò ń sọ inú mi dẹ̀dùn pé ìwọ náà ń ṣe ọmọdé mọ́ sórí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ̀kọ́ ló máa jẹ́ fún wọn náà sórí tí àwọn bá ṣe ń dàgbà òye ayé á máa yí onítọ̀hún dáadáa sí sórí bó ṣe wàá sìn ká tẹ̀sán pé èmi ni mo ń ràn ẹ́ lọ́wọ́ ó lè di lọ́la ó lè jẹ́ wọn náà ni wọ́n máa ràn yàn lọ́wọ́. tó bá tó àsìkò yẹn irú ẹni bẹ́ẹ̀ máa fẹ́ kó ṣe oore fún un. ó ti yé mi kò rántí ìgbà kan tí wọn náà tí ò sí nǹkan kan. Eh. sórí ilé ayé yìí ó ń lọ wájú ó ń lọ sẹ́yìn ni ṣùgbọ́n ṣá eh, ju gbogbo ẹ̀ lọ ká ṣáà máa ṣe dáadáa. ṣe ní ọgbọ́n ọmọ kékeré ti tèmi èmi ń pé wíyá kí n máa lọ scott lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi kẹ máa wò mí bẹ àbí kí èmi máa wò yín bẹ. ọ̀kan là á ọmọdé iṣẹ́ ṣé èmi ń fara nìyẹn ni àbí ti Bánjí tó bá jẹ́ ti Bánjí ni mi ò ní fẹ́ kó jẹ́ kí yẹn jẹ́ ròyìn fún ẹ o àìtí ọ̀gẹ̀dẹ̀ ni o kò ń ṣe nǹkan tá à ń yàdà tí. sórí nǹkan kan tí nǹkan fẹ́ kó mọ̀ tó lè fi múnú èmi fúnra mi dùn òun ni pé kó kọjú sí ìwé ẹ̀ because ìwé la fi ń dẹni gíga sórí anything téèyàn bá fẹ́ jẹ́ ilé ayé yìí ìwé ṣe pàtàkì ó ṣe kókó tó bá tẹ̀ máa ṣe any other team, business ni or any other team. ìwé yẹn máa máa reflect so mi ò fẹ́ kó kó ẹgbẹ́kẹ́gbẹ́ ìwé ẹ̀ ni kò kọjú mọ́ yẹn ló fi ní disappoint mi lọ́dọ̀ ọ̀rẹ́ mi in disappoint you sir ṣé ẹ̀ẹ́dẹ̀ gbàgbé owó handout tí mo sọ fún yín. tòótọ́ ah, ah, ah, mà ní tí ìbá ní purọ́ fún ẹ mo ti gbàgbé àfi bó ṣe rán mi létí mi ò ń ṣe nǹkan tó le sórí tí n bá ti fẹ́ jáde kó rán mi létí màá lè fún ẹ nìyẹn. Ọlọ́run adé máa gbàdúrà yín. Olórí lọ bíbọn yín kò ní bára yín. Gbogbo ibi tí ẹ ro ọkàn rẹ sí ẹ bá ń bẹ àti ibi tí ẹ̀rọ ọkàn rẹ sí ẹ bá ń bẹ lágbára. àmín pásítọ̀ hmm. ẹ yé sá. Ṣé ṣe ṣiṣẹ́? Ṣùgbọ́n iṣẹ́ ilé ìtẹ̀ lọ sí kò lọ́rọ̀. Kí ni mo ló ṣe? Kò lọ́rọ̀. Ọlọ́rọ̀ ọlọ́rọ̀ stone extension rọ́bà ìwọ náà tẹ́tí kò gbọ́ o ṣe rí ibi tẹ́ ń lọ yẹn ẹ gbọ́dọ̀ fọwọ́ kan ẹnì kankan mo mí pé ẹ gbọ́dọ̀ pààyàn ẹ gbọ́dọ̀ gbààyàn di ìbọn débi pé ẹ̀yìn ìbọn pààyàn ń bẹ̀ ajé ìgbé tẹ́ lọ mú yẹn gangan mo ní kẹ́ gbé kẹ́ gbé kúrò ń bẹ̀ ẹ gbé lọ síbi kan ìṣègùn tó bá fẹ́ ṣe fún ṣùgbọ́n bẹ́ẹ̀ ìwọ ni o tí ò bá nídìí obìnrin jẹ́ kó mo lò ẹ ti gbọ́. ẹ nǹkan tó tẹ sọdà. Banji bí ọ̀rọ̀ tó sọ tó kúrò èmi náà máa like láti add one or two things fún àwọn boys ẹ̀yin boys ṣẹ̀rì tẹ́ bá débẹ̀ yẹn yorùbá ní ta bá rán ni níṣẹ́ rú àfi tọmọ jẹ ni ṣẹ̀rì bẹ́ẹ̀ ṣe ń lọ yìí mi ò fẹ́ rí traces ajé ìgbéra rárá màá láìkẹ́ ṣiṣẹ́ yẹn diligently I know there is ṣọmọdé ń diṣẹ́ yìí ṣèjọ very important ẹ má pa ẹnikẹ́ni bí Bánjí ṣe sọ ẹ jọ. máṣá ṣe rí ẹ̀rọ ló fowó ṣe ẹni kò jẹ dáadáa máa jọ yín lójú ibi tí ẹ̀rọ wa dé gan máa ṣe ju bẹ́ẹ̀ lérò lọ. a ṣe kì í síbí lédùn máa rìn bàbá ti ń tábà máa ń dùn yìí. ọmọ bàbá kan lọ débẹ̀ yẹn bàbá yọ̀ọ̀ wá lórí òun yìí àbí òun ṣapá bíi tán òun ṣáyà bíi ẹ̀yìn tó fẹ́ dọ́gbọ́n pọ̀ sí wa ẹ̀yìn tó kọ̀ wá sí mi lọ́kàn ni pé bóyá ká fẹ́yìn ní tàgbà ó lè máa bá tiẹ̀ lọ jẹ́jẹ́ àbáwò bàbá. a ò ṣẹ̀ṣẹ̀ ń ṣiṣẹ́ yìí náà o mo mọ̀ pé tẹ bá débi kan tẹ bá pàdé stubborn goat bẹ́ẹ̀ yẹn ó ní bẹ́ẹ̀ ṣe máa dì pẹ̀lú ẹ̀ láì yìnbọn. my chia my chia gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé èmi rọ́bà tabari nǹkan tó lè mi akọ sege búlà mi akọ pọpọ mi ẹ̀yìn kó lè rọ dáadáa. ṣàgbé ajé ìpín. okay mẹ́ṣà mm, the work is done already àṣà ẹ báwo la ṣe máa gbẹ̀gùn tiwa tá a bá ti parí iṣẹ́ yìí. ní simple ẹ̀yin ẹ lọ ṣiṣẹ́ àwa lọ sí sápẹ́lẹ̀ báyìí. sápẹ́lẹ̀. tá dé láti sápẹ́lẹ̀ right. ó dùn ní wá à ń ṣàìmọ̀ olóko síra wa ẹ̀yin náà mọ̀ ìpè eh, ẹ̀ẹ́dẹ̀ tún doubt now tí a bá ti dé láti sápẹ́lẹ̀ ẹ̀yin ṣàṣìṣe àṣìṣe tù yìí. sir it's not so nice c'est rubber. my dear. ẹ má ti ṣàfẹ́ mi o. extension. ẹni tí sẹ́ni lọ́wọ́ ojú wo ló máa ń lè má fà sí gàlù. owó ló máa ń. sọ ẹ tó gbẹ̀yìn ọmọ burúkú gbà. bàbá ọmọ burúkú ni. Uh, uh, uh, rọ́bà extension stool ìwòrán ẹjọkòó ẹjọkòó ẹjọkòó. Mr Biji ẹ wò yẹ kọ́ la bá síbi. ṣé ẹ̀yin mọ̀ pé ibi kan wà lábẹ́ ọ̀hún lẹ́yìn lè sálọ ṣátàwọ̀ ni yìí. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín ọmọ ayé là wà ọmọ ayé ni wá ìrọ̀lẹ́ kí n bá ayé jà ìmáa bá ayé rẹ ni èmi wá fò ẹ fò ẹ sọ ráyìn dẹrẹ ẹ ń fò kiri àbí. Ah, ah, ah, àlejò ńlá lè léyìí o. àbí o ṣe fún mi. so àrọ́bà kan ni extension náà tẹ̀lé wọn a máa rí yín aríwú lọ́sàn-án ẹ jókòó ẹ jókòó ẹ jẹ́ ẹ jókòó. òun náà ni mò ń sọ fún un etí ẹ jókòó ẹ jókòó. ẹ wo ẹ farabalẹ̀ kẹ́ gbọ́ tì mí ṣé ẹ rí ibi tá a wà yìí àṣírí mi ara àbá tèrè wá bí o ẹ náà ká tún ra wa ṣé ẹ rí oríta tá a wà yìí lọ́pẹ̀ ní oríta ṣe lọ́mà kò lè rọ́mà ó lè sọ tẹ̀ ní oríta tábà lè gbèrú àmàsọ̀ yín kalẹ̀ níbi táwa yín ni o ẹ fara balẹ̀ kẹsí ẹgbọ́n tèmi o ẹ̀yin gáì má wọn ṣeré o. àwa màá ló ń bá wíyẹn. ta ni. àwa màá ní. kí ni kan tó ń ṣẹlẹ̀ gan-an. so so so so ẹ̀yin ni sábẹ́lẹ̀ àti fama ilé ìgbín sábẹ́lẹ̀ so sábẹ́lẹ̀ tẹ̀yìn sáwárì so aya ti yín gbọ́ ògúngbètúwa gan ẹ̀ ògbókòlì gbọ́ aya ti yín wá ti o ẹ mọ̀ pé ògúngbètúwa gan ó níbi tó máa sá sí ẹ wá promise wa ẹ wá ń ṣèlérí orí burúkú fún wa ẹ ẹ ń ṣèlérí orí burúkú fún wa lórí òpèkè ṣé ẹ ti rò pé ọmọ títàǹtì làwa ni. rọba kò sí court fún wa láti promise lórí gbogbo wa pátápátá wa ti wà yá àti àjòjì ara wa ìdí tá a fi lọ sí sápẹ́lẹ́ àwa sọ fún ẹ ẹ jókòó. ẹ ẹ mr dike ṣé ìwọ bẹ́ẹ̀ ṣe wà yín sìn ẹ bá fún ayé ẹyẹ tútù ẹ sáwá sí mr ìpínlẹ̀ yóò bá òde rẹ̀ yìí àbí ẹ wò ó kí ni ìdájọ́ náà. 哎，他们这边。 Ah! ọ̀nkú ṣogo ọ̀nkú báyìí ọ̀ọ́mọ ah! ah! àyẹ̀ gbà ọ̀nkú lọ́dún mi lé ọ̀nkú ṣogo ọ̀nkú ṣogo ọ̀nkú bá ẹ̀jọ̀ kan ló wà ní ẹ̀ ọ̀nkú ṣogo ọ̀nkú ṣogo ọ̀nkú báyìí. ọ̀gá o lótà rí ẹ̀ ń skul títí títí tẹ̀ fi parí exam. ẹ̀sà kò ń èmi náà láti máa wá sí skul ṣùgbọ́n kò sí agbára fáwọn òbí mi. oh serious ìwọ ta fi ń post láàrin àwọn ẹlẹgbẹ́ ẹ tó kù nínú class ah my friend ọ̀gá o ọ̀hún ti lẹ́ni tó lórí kò mà ní fìlà o um, jọ try láti rí mi kí n mọ nǹkan tí n bá lè ṣe because bí ah, n fẹ́ kó fi school sílẹ̀ báyẹn ah, you know you, you, you are brilliant. ẹ ṣe gbòòrò sá àwa rí i nírọ̀lẹ́ ọ̀la. ìbádìkílẹ̀ kò sára. nǹkan tó gbé mi dé ibi tẹ̀ ti pàdé mi nìyẹn. ẹ ń kí ni ọ̀rọ̀ tẹ́sán ìlú tọ̀ṣì nìyẹn ilé ayé kún fún oríṣiríṣi rírí ikú ò jìnnà sí ẹni tó ń ṣe irúṣẹ́ bẹ́ẹ̀ yẹn. lóòótọ́ èmi náà mọ̀ pé ikú ò jìnnà sí ẹni tó ń ṣe irúṣẹ́ báyìí àmọ́ ọ̀nà kan ṣoṣo tó jọ́nà àbáyọ fún mi nìyẹn nǹkan ò easy kò easy at all. ọkọ̀ ọ̀kọ́ là anyway ṣọlá fún mi lórúkọ pè mí mo ṣetán láti ràn yín lọ́wọ́ ah. ọ̀ọ́lẹ́yìn tí mo gbọ́ ẹ̀ kò ṣe mí láàrín púpọ̀ mo ṣe lọ́sí gbogbo kọ́tẹ́ gba mi bá ká má ṣe fún mi. mo dúpẹ́ lọ́wọ́ yìí. mo wá dọ̀bálẹ̀ fún mi yóò kò lè tó yẹn. lọ́ọ̀rọ̀ mi náà lọ́wọ́ mo tẹ bá fẹ́ lọ́lọ́ máa ṣe fún yín. ó ti sú mi. ṣé mà. Don't do it for me now. You don't say? àríyọ̀ báyìí báyìí ti máa ń sọ̀rọ̀ báyìí ó máa ń disappoint mi o tí bá ti báyìí sọ̀rọ̀ wàá dẹ̀ máa wàá máa wàá máa wàá máa wàá máa dáhùn sí i. five million is a huge amount of money. I know but that is to you to me it is nothing. ṣé nǹkan tí mo ṣe fún mi kò ju five million naira lọ do you know that sometimes when máa ń fi àdúrà ràn ẹ́ lọ́wọ́ pé kọ́ lóun máa tàn ẹ́ fún mi kí n máa rí ẹ bá. oh my god. ọmọ orin báyìí ò yí síra. kọ́mọ yọ ìlú lọ jásí mi. it's nothing ẹ̀yin agbára ọlọ́run to surprise you Ma, màá transfer ẹ̀ sákàn rẹ̀ first thing tomorrow morning. oh yọ ẹ dáa ló. where did you get that from idiot where you from who is he. Adiola. who is she. Um, má wọrí ẹ eh, màmá explain fún ẹ later. ìwọ ọ̀bọ yẹn ó tutù débi àbí ó tutù débi alátẹ̀lẹ́ tó tutù débi mo tutù mi ó yà ìta ìta. àbí this is preposterous man this is absurd. ìta. Eh, Bari, it's your you get it tomorrow. Lágbára. Kí ló máa ń ṣe yẹ? Mọ́mí, kò lè ṣe lébè yìí, it's your kò lè kọ́ ló síbi ìdáná náà. Àjọ ìfọ̀ yìí búrẹ́dì rí. adarí kọ́ nìyẹn. afọ́sọ mi. kí ni tún adarí kọ́. búrẹ́dì mi. búrẹ́dì kọ́ àfin ni. àbínú mi. ẹ àbínú tí wàá kọ́ ó jẹ yọ ni. ìwé sí yìí sí yìí. ṣe é mọ́ ṣe ṣe é bá àwọn àìsí máa sọ fún lele irú èlé idiot what is wrong with him. excuse me. Ah, kí ló ṣe pẹ̀ ṣe yàn ni. ẹ ẹ bá rí ìjà rẹ̀. Ah, ah. lọ lè bá mi wò náà o. wo mi wọn lọ ní wálé. kí mo fà yín. o mi lọ fà. wọn lè bá mi mú pọ́ọ̀sì ní àwa rẹ̀ náà. ṣé nǹkan tó rẹ̀ ṣé ó dára abẹ́tẹ̀ kò pọ̀ sí ìrìn àgbò kó bá wa bí tá a lọ. kí wọ́n lọ káàbọ̀ wọ̀nyí tí mo wà lówó káàmù kan pé ó gbọ́dọ̀ change ó ti yàtọ̀ mọ́ tí ó ṣe máa fi tẹ́lẹ̀. èmi Okay, okay. Ló pẹ́lẹ́ ìlà. Má dàrú ṣáwọn ọ̀rọ̀ kí n tún. Ló fún ní ìdẹ́tọ́ inú ìtúsọ olólùfẹ́ mi sí. Wọ́n appreciate wọn ni pé wọ́n lè wà lọ́kọ̀ rẹ̀. Orúkọ tèmi ni Ọlá. Tọ́wọ́ ẹ̀sìn mi kọ́. Orúkọ mi ni Dasola àti pé ọ̀pọ̀ iṣẹ́ ìlọ tẹ̀ lọ lọ sí ìta rẹ̀. ọ̀rọ̀ tàbí wọ̀ ọ̀nà tí a ní ìta oṣù fẹ́ discuss náà. ó ní ìrora ìjọba bí ọmọ ẹ̀kọ́ kí ni orúkọ yín ẹlẹ́kọ̀ọ́. ọ̀kan làwọn mo ti sọ́ra ẹ̀. ó yẹ kí o ti fi ojú ìlú. everybody ló mọ̀ mi ẹni sọ ó pọ́sẹ̀lù ọ̀ èmi ò tó to Habari. Kishatulio watu wa mtego. Kwa hiyo tuko kitchen ndio implementer. Kitchen ndio sisi. Eh. Master Eh, sorry. Ẹni kí wọ́n jókòó náà. Ó ní jèrè rated olórí burúkú ni ẹ abúlẹ́dá olórí burúkú yóò lò sí fáṣàfàní. ṣé lórí burúkú tó ń sọ lélẹ̀ má ṣàǹfààní aláìlójútì òun bẹ́ ẹgbẹ́ ìyá ẹ̀ sìn inú ẹ̀ dẹ̀ ń dùn àrífín ńlá ẹ ṣé ọmọ kò ti tàpá sọ̀rùn ẹ̀rùn àbùnúwo bó ṣe rí jàtijàti adarí pọn ẹ wo ibi tí wèrè ń gbé ẹ mo jẹ́ sọ fún ẹ akọ̀wá kìlọ̀ fún ẹ ni ìjọ́kíjọ́ tàbá tún rí ẹ pẹ̀lú mọ́mì sọlá fún mi ẹ̀sìn tó bá ṣe lọ́jọ́ yẹn ó máa ju tẹ́ni tó káṣọ lórí wáyà lọ àṣìyèrè má ṣàǹfààní ọ̀rẹ́ mi gbà mí lọ́wọ́ obìnrin. jùlọ ó mọ̀ pé mo take time bí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀ mo ń observe ẹ̀ ni mo ń pè ta ni nuisance yẹn eléyìí tó pọ́n tó yẹ pé kò tún wá ṣùgbọ́n káwọn àfihàn máa wà tó máa pọ́n tó yẹ pé máa tù tó máa fún ẹ̀ tó máa eléyìí tí wàá lọ jù lára pẹ̀lú owó tí lọ wọ rẹ́dẹ̀d kí ló ń ṣe é lẹ́yìn tó tún pe rẹ́dẹ̀d tán tẹ́pẹ́ ebu ni abọ́bọ́ tó ti ń ṣàníyàbá o ó sì lọ fún ẹ lẹ́jì mo ṣe wọ pé ọ̀ríjìnà bó ṣe wà yóò máa wọ́n bó ṣe wà yẹn dúró mi ò rí anybody bá wí o bí kò ṣe mọ̀mísí ẹ̀ báwo ni mọ̀mísí ẹ̀ ṣe máa sweep solo sorry to say o sorry to say má bínú mọ̀mísí ẹ̀ máa sweep solo láti máa fẹ́ rí ẹni ah! kò tẹ̀ ṣe gbọ́ eléyìí ìsátọ̀ ah, bíi. sori kí wàá sọ fún ẹ for the last time má tún ṣe kí tí ever ever rí ẹni mọ̀mísí mi mọ́ olórí burúkú aláìníṣẹ́ ọmọ òṣì ọmọ ọ̀ra mi. ṣọ́ọ̀ṣì kù tẹ́fẹ́ sọ ẹ wúlò àwọn gbọ́ ṣọ́ọ̀ṣì kù ó yà. brian ti jáwé ọkọ mú yẹn náà one ẹ jọ ṣé ìlànà gbọ́rọ̀ ni. ẹ kí ni wọ́n ní wàá fẹ́. ẹ kọ́ sí ilé ẹ kọ́ sí ilé àwọn amóyin amóyin ẹ mojú ẹlẹgbàá ọ̀rìn bọ́dá ìjọ táìtì táìtì níbo lẹ lọ ẹ kọ́ wo wo wo wo mo ti pàdé ẹ rí. dákẹ́jàre òun sọ kí ni ó pàdé ta ni orí mi ni mo posh gan mo sweet gan àbórí ẹ dàrú ni mi ò sọmọ bàdàn náà bẹ́ẹ̀ mi gbọ́ Tọ́lámídé sọ wípé kó dúró sókè kó wálẹ̀ gbàgbé rere o eléyìí ó dúró sókè kó wálẹ̀ o ó dúró sókè ọ̀dìyà wà bẹ́ẹ̀ ni wòmí látòkè délẹ̀ wò ó ṣó ti rí mo posh ni mo set ni. ẹ eh, ike <laughs> rúgúdú mo dá ẹ̀mú mo ti pàdé ẹ̀rí mo bó ṣe ń lọ kó sí kúrò mi ìwọ mu àlè burúkú yìí. ìyálà jẹ́ ò lè wọ ọkọ tí mo wọ ẹ̀ designer ni mo jù náà kí ló ṣe ẹ. mo mọ òun ló ń bọ yín ẹni tó ń bọ yín rèé ah. ìyálà yà yín rèé. ọ̀rẹ́ mi fi lẹ̀ ọ̀rọ̀ yìí ń dùn sí ẹ lẹ́nu aláìlójútì tó yẹ kó máa fọwọ́ bojú ni ìwọ tó lójútì eh. òun ó ń ṣe ẹgbẹ́ ẹ̀yẹ ẹ. sẹgbọ́ sẹgbọ́ sẹgbọ́ ó dùn yaayin ni mo ṣe ló ṣe ló ṣe gbà fún mi ó tún máa lọ bẹ́ẹ̀ náà ni ó lọ bẹ́ẹ̀ náà ni kí ló ń ṣe gbogbo yín gan kí ló ń ṣe ẹ ìwọ yìí mo mọ̀ ẹ́ oníbàjẹ́ nìyẹn. sẹ́ni tù tẹ́ bá fi lè pẹ́ tẹ́ bá pẹ́ wàhálà máa ń kọ́ bóyìí. níbo

ọ̀sán já ọ̀run dọ̀pá tí kò bá sí etí orí á dàbí àpòlá lásán ni wọ́n tí kò bá sí èdè ní àdàbí kékeré ṣáná tí kò bá sí ẹni wọn ayé mi á dàbí gbogbo ọmọ ayé asán. ọ̀kan làmì àbídùnú ọkùnrin adùn ayé mi ẹni tó bèrè kò lọ́nà lóyún téyí ò bá jọkọ ẹni àti ìjálè ẹbí ojoojúmọ́ ayé ìfẹ́ ìpìlẹ̀ sí lọ́kàn mi I love you so much. ṣùgbọ́n kiri kan ló bá mi lọ́kàn jẹ́ ọ̀rọ̀ ṣọlá fún mi ni ìgbà wo ni kò ní padà wá gba ìdùnnú mi lọ́wọ́ mi. Ah! olólùfẹ́ mi ọ̀rọ̀ ṣọlá fún mi ló wá ń rò tó fi máa kí wọn lọ lápapọ̀ ní àti ọkọ̀ kò síbi tí mò ń lọ àjọ máa lura wa pẹ́ẹ́pẹ́. ìsìn gangan lọkàn mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ìfẹ́ mi I love you. I ńlọ mọ lélẹ ṣe tí òun ló wá ń sùn báyìí dídà yìí Dáṣọlá Dáṣọlá tí òun ló ń sùn yìí òun ló ń sùn by this time wọn náà kì í sùn ní òkè sọ ọmọ ọsàn padà kí ló dé ní òun ló ń sùn. Àṣàlà ni mò ń lá àlà. Joseph alala ó dà o kí làlá yín kọ wa o. àlà ó kì ọ̀rẹ́ mi ṣàlàyé fún mi bó ṣe la o. mo lálàá pé mhm. ẹ má wọ rẹ. ṣàlàyé fún wa bó ṣe kàwé bó ṣe. ẹ má wọ rẹ. sori sori ọ̀rẹ́ ọ̀rẹ́ ẹ fọ ìfura o mo lálàá wípé ẹ má wọ rẹ <laughs> ó dà pé orí ghost lójú àlá ni. Not like me. Ebi ń pa mí. Ebi ń pa ẹ́. Ebi àti ẹ̀yọ́ kó dáná lọ sùn yìí. Bàtẹ́sẹ̀ mi ò kì máa lọ dáná fún ara mi. I don't enter planet Mars. Ẹ mi. Mo ti wà òkè báyìí. Ah. Mi plan is going to. Okay. That is right. Oh, oh, no, she, I Ah! ọlọ́run ní mo dá mo dárùn mo pé mo mà kú dá. wọ́n mi ti há ìbọn. ṣọlá fún mi ṣọlá fún mi. Ah! táriwọ́. kì í ṣẹlẹ̀ aṣífàjù pẹ̀lú wa. sórí tí mo bá fọ́ ìgò mọ́ ẹ ní orí torí ẹ ti dìdàkudà tí mo bá fọ́ ìgò mọ́ ní orí ọlọ́ọ̀bá yẹ kó kú síbí báyìí kan kà síkò ní. ṣọlá fún mi kí ló ń ṣe gbogbo eléyìí fún báyìí ẹ ti dùnnú tí mo bá ń bá àwọn ọ̀rẹ́ mi bọ̀ látòde kí ni mo máa sọ pé ó ṣẹlẹ̀ kí ni mo ṣe fẹ́ explain gbogbo rubbish tẹ̀ ń ṣe. wọ́n mi èló dàbí ìjòkó sílẹ̀ báyìí ẹ tóbi gan-an. èmi tóbi. orí ò pé ìwọ ló máa di soko súnà orí ẹ̀ dàrú lọ́rùn ẹ̀ ah, irú àwọn játijàti òṣìwò leléyìí ọlọ́run máa gbà mí jẹ́ máa fi gbogbo orí ẹ̀ dàrú abẹ́rẹ́ wọn ṣe kúdà kúdà kalẹ̀ ẹ́. Eh?

àmọ́ o wọ́n á gbà mí àdúrà ẹ̀ pé kí ọlọ́run Olódùmarè ló jẹ́ kó já síbi tí mo fẹ́. Amen. I'll be very happy. I'll be happy too. Ti sí nǹkan náà tó lè mú ìfẹ́ kúrò ní ọkàn. Ẹ jẹ́ àjọ wa.

Tell you are. Baby, girl, irọ́ ló pa fún ẹ seriously ọ̀ ọ̀. <laughs> ṣé ìwọ mọ̀ pé tẹ́yàn bá ti rí ẹni bí ọkàn èèyàn bẹ́ẹ̀ ló ṣe máa ń rí ni. ṣé mo máa máa parọ́ fún ẹ ni ọ̀rọ̀ tó mọ nǹkan tó ṣẹlẹ̀ tá a bá ti ríra màá máa explain fún ẹ. má bínú ọ̀rẹ́ mi. mo mi. ọ̀rẹ́ dàrí. mo mi. ẹ my sister ẹ eh, máa pè é padà. madam mo mi láìpẹ́ hmm. bó ṣe lọ́sọ̀pọ̀ lórí ìfẹ́ mi o fẹ́ ṣe introduction pẹ̀lú olólùfẹ́ mi of course ẹni bí ọkùnrin ìfẹ́ mi ayọ̀ mi. ó mà tún ti ń gbé mi mọ́ra o tún ti fẹ́ bẹ̀rẹ̀ rìn pọ̀. mọ́ mi mọ́ mi nù ṣé òun wá mi ni mọ́ mi ọmọ kó mo ti dàtú bí náà mọ́ mi tó yẹ ní ẹ̀gbọ́n mo ṣe wálé. Eh, ok there's no problem sórí ètò ìgbéyàwó yẹn ìwọ ṣe máa bà lọ́nà tí n bá wà rí ipò serious èmi àwa join ẹ. thank you mọ́mí. <laughs> thank you. Mm-hmm kò sí problem mọ́mí torí àwọn friends mi. Ah. ṣọlá fún mi ìgbà wo ló wọlé tó tún lọ sọ́dọ̀ friends kan. mọ́mí ẹ ah, mọ̀ pé mo ti miss àwọn friends mi náà. ó dáa náà ṣáà lọ má wàá pẹ́. má pẹ́ ọmọ ẹgbẹ́ bí lọ́lọ́run lọ o kó má di pé màá máa tó wọ́ ṣòkòtò gbé mọ́tò lọ o torí gbà ni wàá bọ́ wọ ṣòkòtò pé tó wà ló mọ̀ pé fò o. Ah. Ọlọ́run ti bàbá que es un milagro. wọ́n ṣépè fún ẹni ah, ó dẹ̀ rí pé mi àtàwọn ọ̀rẹ́ mi wà ń bẹ̀ yẹn a dẹ̀ ń ṣe meeting ó dẹ̀ rí wípé we are very serious about what we are doing ó dẹ̀ wọnúlé ó dẹ̀ jókòó jàmàtà ọjọ́ kan gbúdọ̀ kan ọkọ̀ ọkọ̀ bẹ́ẹ̀ náà sísè gà wọ́n ṣépè fún ẹni ẹ kí ló dé ṣe fẹ́ pa mí ni ẹ ṣé bẹ́ẹ̀ mi ni mo bí ẹ màá wá jẹ́ kó mọ̀ wípé ẹni tó bíyàn ó lè lù yàn pa mo rò kókò ní da fún gbogbo àwọn ọ̀pọ̀ nípa gbá bàbá là bàbá níbi bàbá là bàbá ẹ̀ níbi tí wọ́n bá wà ó ń ṣí eré ni àbúrò ọmọ wòlé lẹ́yìn ó fẹ́ pa mí dànù ni ó ti sún mi kan gírí o ó ti sún mi kan gírí mo ṣe bẹ́ẹ̀ sọ yẹn tó bá dẹ̀ sún mi kan gírí jù kó má jẹ́ wípé èmi fúnra mi má fọwọ́ ara mi gbẹ̀mí ẹ̀ dànù ó fẹ́ pa mí ni mú mi ní kí bá mú bọ́lá mọ́ mi mú mú ẹni kí bá mi mú mú this is the great i'm doing my thing really very good inú tèmi náà dùn pé tí ìyẹn ló ń ṣe ṣó ti gbọ́ ṣó wá rí kó bẹ̀rẹ̀ sí ni máa fa igbó yẹn tó bá ti fa igbó tó kó bẹ̀rẹ̀ sí ni mu cocaine nígbà tí ìdí bá bàjẹ́ wà wá mọ̀ pé tolúdi náà ló máa dà nígbà tí àṣìyẹ bá bàjẹ́ tí gbogbo kídìní ẹ tó jẹrà tó wá kúkú kú dànù wà kúkú mọ̀ ìgbé ní ìta ti gbọ́ ìtìyà mi sọ. kí ló ṣe wá to èrò ilé ayé mi tó ti wá rí báyìí torí tó bá fọ́ fàṣì mi tí mo bá gbẹ́ ní ojú máa fi ìkọ yẹn máa fi dá bàtà sí ẹ lára ni ó fẹ́ gbẹ̀mí mi dànù ni wọ́n mo ṣì játidàti ó ṣojú bí ojú bí ojú olóṣì ọmọ mama ó máa mú mi máa sọ̀rọ̀ òdì sọmọ tí mo bí àwọn ọ̀rẹ́ sì wọ́n bẹ̀rẹ̀ sí ní wò pé ọmọ òlè lè gbogbo ìgbà tí mo bá mú yàn bọ̀ ní ní ìbànújẹ́ máa bá mi ni bá mú ẹ jáde ojú máa ti wá bọ̀ ọbẹ̀ bá ní káwọn èèyàn wá bá wálé ojú máa ti wá ni ẹ tó fẹ́ pa mí dànù ni ṣé ni mo ṣe ń lọ ìtújú tó bá jáde ní yàrá yìí ọlọ́run kó máa jẹ́ pé fúnra mi ni máa fowó ara mi pa é dànù wọ́jà eré ẹ̀ kó wá síbẹ̀ tàbí kí n gbóòórùn sìgá kí n gbóòórùn sìgá lásán fúnra mi báyìí máa pa é dànù. mo kọjá tuntun àti ọmọ rádára lọ. inú ẹni kí máa mú ẹni kí máa mú jọ̀gbọ́n mi mú mọ́ ẹni kí máa fàgbọ́ ẹ̀wọ̀n mi fà mọ́ ẹni kí máa wọ̀ ṣọlá fún mi ṣọlá fún mi ṣọlá fún mi tiẹ̀ dá mi lóhùn tiẹ̀ wò mí. ṣọlá fún mi kí ló dé tó ń ṣe gbogbo ṣíṣí tó ń ṣe kí ló dé tó ń wo gbogbo wà tó ń wo yìí ṣọlá fún mi. ẹ ọkàn ń bà mí nú jẹ́ ṣá ó tiẹ̀ fẹ́ jẹ́ ọmọ àrídùnnú fún mi in any way. ẹ kí ló dé tó ń wo wà bá iye school mo ní ò lọ ò lọ mo ní kó lọ kọ́ṣẹ́ olóòní kọ́ṣẹ́ èyí tí mo tún ń ṣe tó jẹ́ trading mo ní bóyá tó bá fojú sí tí ìwọ náà bá mọ̀ bóyá wàá máa fi jẹun irọ́ kò sí kankan tó fẹ́ fojú síbẹ̀ àfi kó máa mú kóhun kó máa ṣèṣekúṣe kó máa ṣe jàtijàti káàkiri kí ló dé ṣọlá fún mi kí ló dé. mọ́mì ẹ̀yin kókó lè bá mi níbi jẹ́ bẹ́ẹ̀ ni mọ́mì lè bá mi níbi jẹ́. lọ́nà wo. ẹ kọ̀ láti fi olóko tó wà mí wọ́n sáyé wọ́n mi. ṣé ìyẹn ló wá mú ẹ tó fi wá mú wọn kó wọn kiri tó fi ń ṣe yàmàyàmà káàkiri ṣé ìyẹn ló wá ní kókó máa wù wá báyìí ni. bẹ́ẹ̀ ni mọ́mì òun ni òun ló máa mùmú kù mú o kò sáré kó má níbi tó ti ṣe wa ah, ah. ẹ fi ọtún wá mọ sáyé hàn mi nà tọ́wọ́ bá ti ṣe láyé ọ̀tá friends mine ọmọ àbúrò náà mọ̀ àlè ní ẹ ọmọ àlè ní ẹ ọmọ àlè ní ẹ kí ló ń dé mú mi ẹ fi fún mi wọ̀ mí nà. òkè òlè jẹ́ òkè òlè mú wọn gbáríjọ wọn ń bú kéè ṣọtẹ òkè kẹdẹrẹ ló máa lékè gbogbo àwọn tó bá ti gbógun tì í jọ torí Ọlọ́run ọkọ mi àlàkẹ́ ṣàánú mi olówó orí mi sórí ọ̀rọ̀ tí bàbá yẹn sùúrù ló gbà o ọ̀rọ̀ tí tó sọ́nsìn rárá o ah má jẹ́ kí n sọ ọ̀rọ̀ bàbá yẹn nísìn rárá rárá rárá má ti jẹ́ ká lọ síbẹ̀ sórí nígbà tí yóò àsìkò bá tó màá pè ẹ́ kalẹ̀ màá sọ bọ́rọ̀ bàbá yẹn ṣe jẹ́ fún ẹ. mọ́mì tí ẹ bá kọ̀ láti bàbá tó wọ́pọ̀ àmì wá sáyé wọ̀ mi torí pé ẹgbẹ́ mi mọ̀ bí ọ̀fọ̀ ni bí ẹ̀pọ̀ ni ọgbẹ́ ọkàn wọ́n gbé ọ̀gùn lálọ́rẹ̀ jẹ́ fún mi ṣé ìdí bá kọ̀ láti bàbá tó bí mi kó kọ́ ọ̀rọ̀ mi tí ẹ bá kọ̀ láti fi hàn mí mọ́ mi bá a tún wọ ẹni tìǹdọ̀ máa mú máa mú máa sí lọ́rùn. Ah, ọmọ ìjọwọ́, ó jọwọ́ jù ẹ mo ní bọ́mọ òjọ ṣòkòtò àjọ kíjìpá eléyìí jíjà wọn tó máa jọ èmi ò mọ bí mi ṣe fẹ́ sọ̀tàn yìí o ọ̀rọ̀ burúkú ni. lọ́sọ̀lá mo gbọ́ o. ọ̀kan là ń jókòó dé kọ́kọ́ náà báwo ni. kí ló wọn bedroom mi. tí mo fi wá kí ẹ. okay fine o lè wá kí mi but o lè dúró ní living room mi náà o ní láti wọ bedroom mi o ṣáà rí i pé mo mo wà bedroom mo lè fẹ́ change it so go there I'll, I'll, I'll see you. Ah, ah, ọ̀kànlá kí ló dé tó ń ṣe mí báyìí mo fi gbogbo ara bẹ́ẹ̀ sọ̀rọ̀ ó ti ẹ̀ wò mí mo tún la lálàsẹ̀ ọ̀kan làṣẹ mọ̀ pé mo nífẹ̀ẹ́. look i understand you mo mọ nǹkan tó ń dára ti but i'm in love with your friend mi ò dẹ̀ lè máa ṣe the same thing tí mò ń ṣe pẹ̀lú ọ̀rẹ́ máa ṣe pẹ̀lú ẹ̀ look here your friend is a very nice person i love your friend mi ò lè fojú olórí gbígbé. ọ̀la ilé What? Sákọ́lá ọ̀kọ́là kò séèyàn mọ̀ sórí ọ̀kọ́là ajẹyọ ẹ̀mí ṣù kò séèyàn mọ̀ sórí ọ̀kọ́là ajẹyọ ẹ̀mí ṣù. Ṣọlá fún mi Ṣọlá fún mi sórí kò tó pọ̀ sí sórí kò tó dálẹ̀. ẹ ẹ ẹ gbọ́ ọkọ tó dàbọ̀ sí fẹ́yìn ọ̀kan náà. Thank you. kí ló fa ikú. ṣọlá ṣọlá fún mi kí ló dé kí ló ṣẹlẹ̀ ṣọlá fún mi. mo dẹ̀ dá mi lóhùn ṣé bí wọ́n ni mò ń bá. lómi òwú sí ìgbọ̀ngàn. ṣọlá fún mi. Jerry. Màá kó má jẹ́ pé ìgbésẹ̀ tí mi ò fẹ́ gbé lórí ọ̀rọ̀ ọmọdé ni máa padà wá gbé gbẹ̀yìn àbí báwo ló ṣe ń wọ̀rọ̀ mi sí báyìí. mami ẹ ṣe sùúrù ọlọ́run àkókò kọ àmọ́ iṣẹ́ mi. ah mo ṣe mo dúpẹ́. mami ẹjọ ẹ ṣe mọ̀ pé ìparí oṣù ni mo lọ sí. ọ ẹ jẹ́rìí ìrònú ti ṣọlá fún mi ìyẹn ló sì wà lóòkùn àyà mi báyìí jẹ́ kí n kọ́kọ́ lákàtà ìlọ́nà kí n tó wá fàbọ̀fẹ́lẹ́ di ẹtì mi ò gbàgbé. ọlọ́run ló kọ àwọn ṣe. ló bá mi kó àwọn ìbọn lè mú. kó ló má ṣàmì lórí ọ̀rọ̀ yìí àti gbogbo wàyí ni kó mọ̀ jẹ́ pé ìmọ̀ tó ń bàjẹ́ báyìí àwọn ọ̀kan kí ni nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ báyìí nù. kò tiẹ̀ yé mi rárá because kò yé mi àwọn ọ̀rẹ́ kan dédé sọ fún mi pé ó travel just like that. ṣé lórí ọ̀rọ̀ kékeré tẹ́ra àfààní náà ló ti fa travel. a máa dà fún ẹ o tó bá tiẹ̀ wá dùn mọ́ mi nú tó bá jẹ́ pé mo ṣe kinní ẹ̀ nǹkan tí mi ṣe tí mi mẹ́nìtì nípa ẹ̀ ó dẹ̀ filẹ̀ ó dẹ̀ jáde ó mọ nǹkan tá a máa ṣe àbá gbìyànjú kárí àwọn ọ̀rẹ́ ṣọ́rẹ́ star mo mọ̀ pé tá a bá ti lè rí àwọn ọ̀rẹ́ báyìí a máa gẹ́ẹ̀tì fóònù nọ́mbà ẹ̀ ó yẹ káwọn ọ̀rẹ́ ẹ̀ ní fóònù nọ́mbà ẹ̀ lọ́wọ́ àbí kẹ̀ka trace ilé wọn ṣé ó tiẹ̀ rí ilé wọn ẹ̀ kọ́ ni issue fóònù nọ́mbà yẹn gangan ni kókó tá a bá ti lè rí báyìí èmi lè pè kí n bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ lórí fóònù àbí kí ló fìl. ọmọ mi ti problem wa ibi tí problem wa ni pé àwọn ọ̀rẹ́ same ọ̀rẹ́ yìí náà ta fẹ́ lọ bá gbogbo wọn pátápátá ló fẹ́ ṣe mí ah, ah, ṣèbí ọ̀rẹ́ ló ká mi pẹ̀lú bíbá tó fi jẹ́ kó jáde tí bá lọ bá wọn sì wọ̀n ní dá mi lò bí kọ́sí wọn ló fẹ́ ṣe ń bẹ̀ ní ìdẹ̀ mọ́ rísì tán fún wá mi tó ń lé mi káàkiri ìwọ lè pọ̀ wọ́n á ṣe é. Ah, má gbìyànjú wa báwo lẹni máa ṣe mí èṣù lè ṣe mí náà ṣé ọmọ ẹ̀pọ̀ ẹ̀wọ̀n àwọn lè ṣù ọmọ ẹ̀pọ̀ ọwọ́ tó bá di ilẹ̀ òun ni rọrọ ń san ìwọ kẹ̀dẹ̀ ọmọ ẹ̀pọ̀ ṣì èṣù làwọn láti ṣe wọ àjẹ́ kọ́ máa ṣe wọ lọ́bọ́ yẹn ń ṣe ẹ̀yẹn dà lẹ̀. jẹ́ kí sọ fún ẹ kò mọ̀ nígbà ọmọ ẹ rọ̀ṣù ọmọ ẹ̀ wọn láti jẹ́ pé ó ń gist àwọn ọ̀rẹ́ ẹ̀ ló ṣe máa ń bá wọn. because tí kò bá máa gist àwọn ọ̀rẹ́ ẹ̀ gbogbo gan wọn nífẹ̀ẹ́ kó máa fẹ́ ní taste ìwọ náà mọ̀ náà ó mọ tó ṣe ń lọ. ẹ ìwọ náà ní choice máa fún wọn jẹ́ nǹkankan. ìwọ ìwọ ìwọ ìwọ ló máa pín kiri ti rẹ. ọmọ ẹ pé ìwọ ṣìkù èṣù láti bù ẹ torí ẹ ìwọ náà lọ máa ṣe. èmi náà máa ṣe. fi ṣòmọ̀ ẹ pé ọ̀rẹ́ àwọn ọmọbìnrin tó ń wo èèyàn bí òpó náà lọ máa ń like ṣọ́ ẹ bó òpó náà gọ̀ bóun fọwọ́ nù lára kò ní sọ̀rọ̀ bomi ìpòkò dá sí lára ó máa máa wò ní kò sí nǹkan tó fẹ́ ṣe ògògó dẹ̀ la gbọ́ ọmọ njó agbọ́ ọmọ njó lọmọ mo ojú èmi kẹ̀dẹ̀ ni mi ò ráyè ṣé èmi fi ṣe wà èmi tẹ́ pé mi ò mọ̀nà ọbẹ̀ mi ò mọ ibi tó ń fi sí. òun tó bá fi sí. ẹ mi ò mọ̀nà ọbẹ̀ rárá mi ò lè sọ ọtí yàn bàbá mi tanná síbẹ̀ tó bá ní bíbá èmi mi ṣẹ̀ máa mọ ibi tó ń lọ pé tó bá bá mi tanná mi ò mọ̀nà bí tó máa wọ̀ try kó continue láti máa iṣẹ́ àárọ̀ ẹ ni o ọlọ́run ò ní gbà lọ́wọ́ ẹ tó ti yẹ ẹ́. kò lẹ́ wo wọn pásọ tọrọ náà jẹ́ sọ fún ẹ mo kàn take time o láti sọ fún pé nǹkan tó ṣe ò dá ìwà tó wò ó dá kò sẹ́fẹ̀ẹ́ ti gbọ́ ìwọ kan ò gbọ́ fún ẹ ìwọ orí burúkú ìwọ òṣìṣẹ́ wù. ẹ jọ ẹ sọ fún mi kí ni mo ṣe gan-an tí kò dáa táyé méjèèjì fi kí ọmọ mi. kí ni kò tó o ṣe ìwọ wo ló ń fi ọkùnrin wa ọkùnrin sí ẹ ah, ẹ sọ fún mi kí ni mo ṣe tí etí ò gbọ́ rí tí ojú ò dẹ̀ rí rí. ṣáká ṣáká kí ló sọ lẹ́nu tí òdì gbọ́dọ̀ tó sọ òun fi ọkọ rẹ ti ẹ your friend ah, ah, sórí tí kò bá ti sọ̀rọ̀ bọ́ ìlú ọ̀rẹ́ máa bí ẹ́. ṣé ẹ̀ṣẹ̀ ni kí èèyàn rí ọkùnrin tó ń wùyàn tí ọ̀rẹ́ sọ fún pé òun ẹ̀ sọ fún ṣẹ̀ṣẹ̀. ẹ̀ṣẹ̀ ni nǹkan tó ti ò dáa nǹkan tí wọ́n ṣe imagine ìwọ ọlọ́gbọ́kọ̀ òun rẹ̀ gbogbo òbí yẹn ni ọ̀rọ̀ lójú tì ní kí ló dé náà. ó wù mí láti ṣe mo ṣe wílílì ni nǹkan tó bá wù yín láti ṣe ní ká ṣe sí. tó lójú tì mí ó wílílì ṣe ni ó dẹ̀ ṣe ni ẹ ojú ó ti yẹ ẹ kí n ṣe wẹ̀wẹ̀. ọ̀dọ́kọ̀ gbàgbàgbà wù àṣẹ́wó yẹn let me tell you something just listen and listen good sórí you tó wù yìí ìwà òṣì ni and it will lead you to nowhere but to hell. ẹ wo ẹ jẹ́ kí n sọ fún yín tí ẹ bá ṣu ara yín máa jẹ́ kí inú ilé yìí kó gbóná mọ́. irọ́ ló pa o lè ṣe anything ṣó ń gbọ́ mo máa nù ẹ́ èmi máa yes mo máa nù ẹ́. tí wọ́n sọ kí ni kò fẹ́ jẹ́ kí next time mi kó clear sí ẹ sórí ìwà tó wù ìwò fò ní ìwọ orí burúkú ni aṣẹ́wó ni ẹ́ ìwọ dáadáa dáníẹ̀ wù. mo ti mọ nǹkan tí màá ṣe fún yín nǹkan tí màá ṣe fún yín ẹ̀mí ẹ̀yìn méjèèjì kò ní gbé ẹ máa. get him out I hate you idiot. ẹnu kò dá kò lójú tì ní ẹ a kò ṣe ibi tó wá pẹ́. àbúkọ́ àti ọkọ yìí ní first place àgbẹ̀ kò ní kí àkọsílẹ̀ kò lójú tì ní. a kò lọ́ọ́ lọ sí ilé ìṣòro kò tó bẹ́ẹ̀. jẹ́ Ṣọlá fún mi mọ́tò ẹ̀dá lọ́dọ̀ ọ̀fẹ́ òun lè ṣe kó máa yìnbọn fún jáde wọn. kọ́kọ́ máa rí ìtàn jáde of course mọ́mì lílọ ló wá ń lọ yìí. mò ń bẹ̀rẹ̀ ní Ṣọlá fún mi. ẹ kò wá ṣe pé kó wá máa dọ̀hún sí i kó wá máa ṣe bákan bákan o ti rí ẹni tó bá ti rí ẹ wọ́n ti mọ̀ pé wọ̀ nìkan ni lọ́wọ́ yẹ torí mi ò mọ̀ bóyá èmi ni mo tọ́ ẹ tó fi bàjẹ́ àmọ́ oníbàjẹ́ ni ẹ ṣáà ní sùn ṣẹ́yìn bá ti ẹ ìrìn àjò ẹ̀yọ́ máa ń change wà adapt to the other system wọn náà bẹ̀rẹ̀ sí ní ṣe ó ṣàrà àwọn ọ̀rẹ́ ẹ̀kùn kan ṣọlá fún mi. ẹ wò mọ mi ẹ má rò pé ẹni fọ́ọ̀sì mi ó kàn wù mí láti lọ ni ẹ má rò pé ẹni rẹ fọ́ọ̀sì mi ó wù mí láti lọ ni fọ́ọ̀sì ẹ̀kùn ṣé mo tó láti fọ́ọ̀sì ẹ̀ ní mo mọ̀ fún wọn ẹni ọlọ́run á bá mi bá ẹ lọ kí n kókó wà ní ṣe ẹ lágbára ọlọ́run á bá mi á bá mi wà bẹ́ẹ̀ pẹ̀lú ẹ̀ á máa bá mi á máa bá mi Ìwé ó jà lè jẹ́ fún ọlọ́run bá dùn bó ṣe ti ń jẹun lórí ẹ̀yìn ṣáà jẹ́ kó máa lọ bẹ́ẹ̀ torí tó bá lọ ṣe anything ìgbà ló máa ní pé òun ti fẹ́ padà sílé má ṣe nǹkan tó máa ní pé kó padà sílé o kó rọra lọ bẹ́ẹ̀ kọ́ lọ́dọ̀ bá mi sí lọ bẹ́ẹ̀ take it easy o. ìṣàwá ni là ń bọ bá máa depo èmi náà ni bá máa gbayọ èmi náà ó máa gbádùn gan èmi náà tì mí. My darling, my love ìyá mi ti ń yé àti ọba àti ẹni orí fífi tí wọ́n lè rẹ̀ jù. kí ni kí n bẹ gẹ́ tó lè sọ̀rọ̀? Florence gbàgbé nǹkan tó fẹ́ fún mi, nǹkan tó fẹ́ fún mi jẹ. Nǹkan tó bá ń dìnà pọ̀ lọ́wọ́ ẹ̀. Bá mi kẹ́ ẹ̀ṣọ́ra fún mi. Please. Sorry ṣeré náà ṣọlá kí n tó ń sọ̀rọ̀ ilé wọn ṣòro láti lò wọn sí èkó lóko in fact wọn ò rí àwọn pẹ̀lú ẹ̀ nítorí ẹ̀rọ ló fi sílẹ̀ lọ sí ìwọ̀n yìí. Ah, okay fine mo ti agree pé o ti travel out but ìwọ gbogbo to jẹ́ close by láti ní nǹkan contact. bóyá bí contact àbí nọ́mbà you must have something. ọkọ náà mi ò lè parọ́ fún ẹ mi ò mọ wẹ́rẹ́ àpapọ̀ mi ò lè parọ́ fún ẹ but tó bá pè mí mo máa jẹ́ pọ̀ bọ́ ọ̀pọ̀lọpọ̀ wáyé kí yẹn wí ẹ̀ dáhùn náà ẹ́ take it easy ṣùgbọ́n tó bá pè má jẹ́ kó mọ̀ ṣe promise. ṣe nǹkan tí wọn understand ni ọ̀rọ̀ tí lady tó fi bínú kúrò lọ́dọ̀ ọ̀rọ̀ yẹn kò tán sí. wáyé kí yẹn disturb mi ṣùgbọ́n ọ̀rọ̀ Yes, yes, wo mo ríra mi ó ṣe wá kò ṣe báyìí ah, ah, èmi ni mo mi ẹnu mi ibi tó bá lè wù mí ni mo lè rán ẹnu mi gbà. kò tó yẹn náà. mo wọ ọ̀rẹ́ tó bá ṣe tán mọ wá tí ìtẹ náà kan tó wá important àyè táwọn kan lọ. ẹ ẹ mọ fọlọ́n tó ń sọ́lọ́ máa dùn. kí ló ń kàn tèmi ọmọ rẹ bá èlò náà ti sọ ọ nígbà tó bá wù ẹnu orí ìfẹ́ ni mo ṣe wọ́n máa wọ́ọ̀fẹ́ nù. mo máa wọ́ọ̀rẹ́ kankan. uma niet uma luta, uma ik como vez, jogar fundo. Eu Ik de fazer uma hora, né? Ah, meu Deus, eu estou jogando assim, eu estou jogando het eu Ik jogando assim. Michel, olha dan.

ọ̀rẹ́dì à ní ìdúró nàìjíríà gan ní ìdúró ìtọ́jú bẹ́ẹ̀ ṣe kéré gan yorùbá dẹ̀ máa padà sẹ́sì àárọ̀ ìyẹn wá lè ní ẹ̀dẹ̀ yẹn ló wá ń kà ẹsẹ̀ àárọ̀ la máa padà sí. láìtàn n ma sọ pé wọn máa remind me ní gbogbo àwọn àti ṣe bá máa àwọn kan ṣe in the past wọn máa remind me. mọ kò wá òkè rárá kí ẹ sọ fún ẹ tí gbogbo bá jí tọrọ jí ibi tó gba ológin ni ó máa gba ọmọ èèyàn a máa hustle dundun a máa bá wọn kàwé yìí ni nǹkan sórí nǹkan tí mi fẹ́ sọ fún ẹ nǹkan tí ìwọ gan mọ̀ tẹ́lẹ̀ ni pé èmi ò fi taratara gba ti ọ̀rọ̀ àlọ́ sí school àkàwé iyọ̀ rẹ̀ di ṣọ yẹn pé lóòótọ́ ọ̀rọ̀ ni nàún ọmọ àdìdì ló ń pè lọ́ọ́ máa jẹ bọ́tà ìgboro lọ gáwà o. ìgbà máa jókòó gan lẹ́ṣọ́rà kan máa sọ béèrè question tí ò ní túmọ̀ èèyàn ló máa béèrè irú ẹ̀ lọ́wọ́ èmi lórí ìta lórí ìta ńlá nígboro ayé ọ̀rọ̀ àná tẹ̀lẹ̀ ni wọ́n béèrè lọ́wọ́ èmi tèmi ìlọ́ máa bí mi ni máa dáhùn sí i wẹ́n náà ṣe ṣé tí a bá ń ṣe exam sin eh. wọ́n bẹ nínú question pé nǹkan báyìí tán kọ ẹ lánàá o ní sọ sínú kínní. èmi ò mọ nǹkan tó ń sọ ni mo jẹ ti léde ni. <laughs> Eh, lọ́dọ̀ bá tọ̀yọ́ lọ. àmàlù. mìíràsì. Hmm. mo ń filẹ̀ bí wàlẹ́ pé mo ń jẹ ráìsì àti ọbẹ̀ ó dàbí pọ́ọ̀tì fi ata mèsì ẹ̀ láti fátírì rẹ̀. omi ìgbọ́ o wà satisfied pẹ̀lú ẹ̀. mo wà ókè. ọlọ́run. ìgbà àbẹ́lì náà dùn tó bá mọ̀ sí. ẹ nà ọ ṣúgà original lọ lò iyọ̀ díẹ̀ lẹ̀ lọ́ fi sí. Um, má bínú sorry to keep you waiting um, mo wo nǹkan tí mo ṣe ni eh, so bí a ṣe ń sọ lọ ní no sit down sit down <laughs> gẹ́gẹ́ bí a ṣe ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan o ní o fẹ́ máa ṣiṣẹ́ o dẹ̀ tún máa lọ sí school báwo ló ṣe rò kó máa possible. Ah, mo ti parí school already project lókù tí mo fẹ́ ṣe and as a matter of fact torí project yẹn gan-an ló jẹ́ kí n máa wáṣẹ́ káàkiri fíìmù tẹ̀ máa ṣe fún mi níbi ẹ̀ka wọn máa jẹ́ kí n máa ní off day day day láti lọ máa sort ọ̀rọ̀ school mi but bá ti during the weekend mo wà fún yín till anytime. ẹ ṣe thank you ẹ ṣorí ìyẹn ò kì í ṣe problem because èmi fúnra mi mi ò kì í ṣe olóde lọ títí I hardly go out. If it is not important, you know, you know, you need kakiri kakiri, so you still have time to go to school. It's a problem another thing is mo rò pé gbogbo bó ṣe ròyìn ara ẹ ní rere bẹ́ẹ̀ náà ni mo ṣe máa bá ṣé kò ṣe pé wàá wá bẹ̀rẹ̀ iṣẹ́ tó máa bẹ̀rẹ̀ sí ní rí another person. ah rárá mà ọ ah i'm a very gentle guy o in fact bá bèrè lọ́wọ́ àwọn ọ̀rẹ́ mi wọ́n máa sọ lóyún àti mo jẹ́ i'm a very gentle guy mi kì í ṣìwà burúkú. i see so what is your name. làwọn lórúkọ mi. làwọn. bẹ́ẹ̀ni. i like it. Ah, thank you ma. yeah it's okay uh, you can come and start work next week. next week. yes kí ló ṣẹlẹ̀. bó ìtọ́ ara dìde dìde dìde dìde dìde kò tọpẹ rárá kò tọpẹ rárá ẹ ṣe gan kò tọpẹ rárá àbí wọ́n ṣe jẹ you can follow me. Bírídì láì bó ṣe ń drive ah you drive well ẹ eh, mo dẹ̀ fẹ́ kó mọ̀ pa máa pẹ́ ká tó délé díẹ̀ lálẹ́ àwọn ibi tí mò ń lọ yìí mo fẹ́ máa ra àwọn nǹkan tí mò ń ra yìí káàkiri ní tí mo ráyè dára gbogbo tí mo ní rà. Ah, ok ma kò sí problem ma. and eh, nípa project ẹ tí mo bá fún ẹ lówó project ẹ ń kọ́ ṣe òun máa. owó project mi ah màá dúpẹ́ o màá dúpẹ́ lọ́wọ́ yín gan ni. alright there is no problem tó bá di lọ́la màá fún ẹ ní check kó lọ gbà ní eh, bank. ah ẹ ṣé gan mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé gan ọlọ́run Elédùmarè á bá mi dá sí tiyín náà. tó bá ti promise láti máa ṣe dáadáa tí ò ní dẹ́kun máa máa ṣe yàmàyàmà lítà kò sí ní tó máa bèrè lọ́ọ̀mì tí mi ní fún un. Ah, ọmọ jẹ́jẹ́ lèmi náà ọmọ dáadáa ni mo mi pàdé. ọ̀rọ̀ ń bẹ̀yẹn o lè tọ́ wọlé níbẹ̀ òde ìjọ torí ọdún. Ah! àwa tó ń wú iná pè níjọba gbọ́ràn wọn bí ìyá rẹ̀ ìwọ̀n ń gara òun gẹ̀ẹ́sẹ̀ mélòó lára ẹ̀ òkú pólí báàgì ajé òtún wákúnlá náà tún náírà wọn ń gara òun ṣògbé kò sí irú ẹ̀ ìgbé apá ẹ̀. níwọ̀ ah! wàá kú ni mélòó lára nígbìdì kan náà òun pariwo ó gbọ́dọ̀ sọ ni wàhálà bí n bẹ́ẹ̀ tó wà yìí wà kú ẹjọ ẹjọ ẹjọ mo fọlọ bẹ yín ẹjọ. pé bá pariwo jù wọn fojú náà wọ àyàn. olú pariwo. ẹjọ ẹjọ mo fọlọ bẹ yín ẹjọ tó yọ náà. bọ́sẹ̀ wo àbórí ẹ̀ ń yí. wà á kí ló ṣe yá ń pariwo wọn ẹgbẹ́ lọ́fíìn náà yá ẹ wọn ti bàdá náà yá ẹ ti bá fún ẹ lẹ́lẹ́yìí ọmọ mi ni ọmọ mi ìwọ ọmọ mi ni ọmọ mi ìwọ ìwọ ìwọ ọmọ ìwọ ọmọ. ọlọ́run mímọ́ bàbá ṣàmúlò láti kú rí bí ọlọ́run ẹ̀ lè dànù. ọlọ́run má jẹ́ kí ọlọ́run ibikíbi tí àlà burúkú yìí bá fẹ́ gbàṣẹ ní àgbára Ọlọ́run ló ń jẹ́ kó wọlé. Àwọn máa ṣe ń gbá burúkú. rẹ̀ ní fún yín o ẹni tí ó bá pa kí ló fẹ́ rẹ̀ lọ nana mú. tún gbọ̀ngàn látòde la ti ń bọ̀ fún gbọ̀ngàn. ìjọ tó tó tó. sọ́ni tó ń yàwé rẹ ni ọ̀sán yàrá ọ̀kọ́ làwọn. ojú ọlọ́mọ tó lè dé ìyẹn fi ṣẹlẹ̀ lé ìdílé lọ́wọ́ wá sí àǹtí mi ni àǹtí mi àǹtí mi mo ní pé kí n gbé wọn jáde ní àǹtí mi ni wá. àlàyé wa ẹ ẹ fọ̀rọ̀ lẹ̀ nǹkan tá a bá ṣàyẹ̀ gbogbo ni ká gba àjùlẹ̀ yìí kan fún akúkú sí ká get out a máa gbá dúró mọ́tò máa sọ ìgbókòsó rẹ̀ ni. ọ̀kọ́ làwọn àwọn ènìyàn jẹ́ ká mọ̀ wẹ̀ sukùl. ọ̀gbẹ́ nígbà yẹn ni yẹ jọ ọ̀gbà yóò ṣì. orí ẹ̀ sì wà ní eh, ọ̀kọ́ làwọn o mọ̀ kọ́tún ṣe ni pé ojú ọ̀rọ̀ mo tó ní léyìí o àwájọ wà lẹ́nu iṣẹ́ ni o kì í ṣe pé kó tún lọ́ọ́ máa kà bọ́rọ̀ bọ́rọ̀ o yí ẹ̀. one two lásán sọ pé ilé yìí o iṣu ah, sọ pé la bá wá jọ ah, ọ̀gá ìṣẹ̀lẹ̀ o. Àwọn ti ń ṣe o. lọ́wọ́ ẹ̀rọ báyìí èyí làwọn. ó ṣe gan ni mo dúpẹ́. káṣá máa dúpẹ́. Ah, kódà ìwọ lọ́lọ́run fi ṣe gàrí tíra mi lẹ́nu ìwọ lólùgbàlà mi lẹ́nu ọpẹ́lọpẹ́ lára mi ó ṣe gan ni ah, eh, àmọ́. ẹ má rò lọ sí àmọ́ kankan ẹ wò mí mọ anything nípa nǹkan táwọn guys ẹ wá ṣe ọmọ school mi ni wọ́n ẹ eh, kọlọ fi ṣe olè sí mi lọ́wọ́ ó lè ló bọmọ jẹ ó lè ló dọ̀tí èèyàn nígboro kó lọ́ọ́ má jẹ́ kí n ṣerú nǹkan báyẹn láyé mi ọmọ gidi ni mi o i'm a gentle guy. ẹ ṣe gan ni mo dúpẹ́ kódà ara mi ṣì ń gbọ̀n tó bá mọ nǹkan tí o lè fi ojú mi rí ní gbèsè ayé mi gbogbo ohun tí mo dà lẹ́nu tá a bá fẹ́ kọ̀tàn tí o dáa nípa ayé mi o lè lọ sọ́dà bẹ́ẹ̀ nǹkan tí o lè fojú mi rí ìtàn tí o ṣe kọ sílẹ̀ ni àmọ́ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. ẹ pẹ̀lẹ́. àwọn ṣègùn. ọlẹ́mà. mo máa fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ rẹ̀ mi ì lè mọ̀ bóyá wàá lè ṣe fún mi dóò kò ń ṣe nǹkan tí ò lè fún mi náà o nǹkan tó máa lè fún mi ni. kì í ṣe nǹkan tó le. ṣé wàá lè ṣe fún mi. ẹ wo kò tiẹ̀ sí nǹkan tó ẹbí mi tì mí lè ṣe fún yín ẹbí mi lẹ́ni tì máa ṣe fún mi tọkàntọkàn. My heart stop breathing, I've been loving you for days. Oh. I'm in love with your ways, in love with your face, in love with your calmness, in love with your grace, in love with your figure eights, in love with your ways. Till my heart stop breathing, I've been loving you for days. I'm in love with your every little something. I'm in love. Your smile and you, you got me all the time. I'm in love. I'm in love. I'm in love with you. Really, I'm in love with you. I saw the every of your things, yo. I know the form lover boy, boy, you know, say I'm bad, Bado. Now you got me caught up and I'm thinking this is what I do. Get into the studio with every song, baby, that is wrong. Group is gonna take this person up for me, we jump the song jẹ̀mú ẹrẹ sílé wa kó lọ́mọ mọ́ mi mi. tó bá ti rí wọn kó kúlẹ̀ fún wọn kó lọ́mọ mọ́ mi mi. mo mọ̀ pé akẹ́bàjẹ́ ni ẹbọ ṣì lísìsì wọ́ọ̀rì mi. mo lé ọbẹ̀ bọ̀ má jẹ́ kó máa bèrè kí mi. it's all up to you now. bóyá fẹ́ máa stress mi. bóyá fẹ́ máa inner progress àbò fẹ́ máa bless me. wá sí lórí chest mi. kiss and caress me. wá sí try best me. even when you vex me. I'm in love with your ability to something, baby. I'm in love. I'm in love. Right on the way you got me hard, you are. I'm in love, baby girl, I'm here. I love you. Hey, hey. Oh yeah, oh yeah, oh no, oh no, na na na na. Yeah. Oh yeah. Oh no, oh no. Ima kwa nini woman? Yeah. My girl, if I go do anything, I go do my well away for you. I'm putting all my trust in you. Cause I'm in love with you. Ṣorí bí mo ṣe ń wá sọ́dọ̀ tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ ẹ̀ ṣẹ̀ṣẹ̀ máa máa jáde tó bá sọ ìjà wa wọlé àlọ́ máa sọ̀rọ̀ láàrin òun rẹ̀. It's very ridiculous. It's a very shameful thing to me so mo wá wò pé kí kúkú gbalé fún ẹ̀ náà ni mo bá ọkọ kí tiẹ̀ ṣe gba bíbà ìfún ẹ̀ lẹ́ndẹ̀ the time tá a máa ra lé tó bá bẹ̀ wọ́n tó bá fẹ́ mọ́ra ẹ̀ mọ́ra omi mú mọ́ra three bedroom flat ni. Adéọlá Adéọlá ilé fún mi àwọn o ti ń bà mí díẹ̀ this is too much look Adéọlá I just love you not because of your money not because of anything. please, I don't want to be a gold digger. You're not a gold digger, stop it. How about you, my gold digger? Eh? How come you're lo now? ṣé ti bára léèsì kò ṣe pé ṣarajọ máa wà bí ọkọ àti ìyàwó ni. Thank you for this. It's all right. Um, ṣé nǹkan tí òde wọ̀ ni pé Ọlọ́run ti mú ẹgbẹ́ ṣíṣe máa jẹ kó tó dá wá sáyé? Ọlọ́run ti mú bí ẹlẹ́dẹ̀ ṣe máa dàgbà kó tó dá sákìtàn. Ọlọ́run ti wá ríyàn ní àjò ní àti But I'm in love with you. So clutch it up and just sit on my wrist. I'm always praying for you. Anytime, anytime. For the rest of my life, I will always love you. Um, ṣé bàbá lọ gbogbo ṣe? And I'm losing my mind. Baby, make you come closer where you dey. Wherever you are. Don't even think that I let you to suffer. Cause you are my angel, my hmm. lover, and I'm screaming. Wọ́n kí ló dé? O Ah, my ra eh, my bínú, mò ń ṣe àwọn nǹkan kan ni, tèmi tí wọ́n ń bọ̀rẹ̀ mi sọ̀rọ̀. Ẹjọ́ yẹn ló ṣàpọ̀ ṣá títí mo ti wá gbàgbé pé à ń jáde, má bínú, má ló change ẹ̀ sàn. Ẹ bọ̀ seriously, ṣé òye kò gbàgbé? Nígbà tí mi ò lólùfẹ́ sọ fún ẹ. Ọ̀gá ni kò má bínú, má Anyway, that reminds me, um, for travel ẹ eh, mo fẹ́ lọ ṣe course kékeré. travel ah, ọ̀rọ̀ wo ló sọ jáde o fẹ́ travel o fẹ́ fi mí sílẹ̀. you see i need you at much now you cannot travel now now you, you can't go anywhere now this is this is when i need you i need you more now ah eh, ìgbésí ayé mi cannot do anything without you now. ọkàn hmm, balẹ̀. I'm not ready. Mo kàn ní kí ṣe àṣọ fún mi. Wo o ṣe tán, o ṣe tán, kò rí bákan náà lára mi àti sìn àti ìgbà tó fẹ́ lọ kó o mọ̀ pé yín lọ́wọ́ mi ṣáà fún ìmàlẹ́jẹ́ kó jábọ̀ tó bá jábọ̀ báwo ti fẹ́ kó ẹ. I'll be there for you. Cause I love you, I love you, I love you, I love you. Hey, yeah, I cannot do without you. I cannot do without you. Be the one beside you. Be the one beside you. I love you, I love you, I love you, I love you, I love you. You are the woman of the woman of so ẹ̀wọ̀n kó ti tójọ́ mẹ́ta tí lè ti wáyé so ẹ gbọ́dọ̀ wà very very careful ẹ má ẹ má stress ara yín right now you need enough rest okay so ẹ má fún yín any problem at all sọdẹ sọ fún bàbá náà ní kó rárá ṣe díẹ̀ díẹ̀. <laughs> alright kò sí problem doctor ṣé tí ẹ rí good news sí èmi máa máa rọrí sùn ni tí bá dẹ̀ délé máa pè. the most important thing right now is the antenatal ẹ má pẹ́ àti wá bẹ̀rẹ̀. ẹ ok god bless you doctor ẹ ṣé o alright ẹ ṣé o. Ah. Um, but má bínú pé mo ní pé kó o bó ṣe park inú gan-an fi pé lè nílé owó tí mo fẹ́ sọ yìí ó ga ṣé o ò lákìyèsí kankan ní o pé àwọn kankan ti change nípa mi. èmi ò rí i pé nǹkan yàtọ̀ bọ́dí ó lè tètè mi kàn notice ni wípé òun pretty sílẹ̀ mi jẹ́ mẹ́ta ara ẹni tán ojú ẹ̀rẹ̀ ń tán and i'm very sure pé ẹ̀jẹ̀ mi bá lára oh my goodness anyway o ṣàmù pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí mo wà fún rich and all of that oríṣiríṣi tó ń ṣe mí nígbà tí mo dọ́dọ̀ doctor doctor ní kí n lọ ṣe test nígbà tí mo máa lọ gba result mo kàn rí pé mo ti lóyún. Adiola you are pregnant for me. yes. seriously oh my god. ṣé inú ẹ dùn sí ni. Adiola olóyún fún mi ò ń bí mi pé ṣé mo wà happy about it. okay tí nǹkan mi bá wà fún mi láti ṣe fún ẹ tí wàá fún mi pé happy i'm ready to do it. Um, oh sorry ó dà ẹ̀gbọ́n mo hello Kini. ni right, right, right, right, right. Mati, Mati, Wale, Mati, ti àníkó Mati, Wale, Mawa máa She time to ṣé táìmù tó She time you know my táìmù no no no no I need this. sùúrù kò jẹ́ kí n sọ̀rọ̀ jáde àmọ́ máa sọ̀rọ̀ ò ní jẹ́ ká sọ̀rọ̀ ṣì dúró ná ókè mo ti le wọlé don't don't don't even try it now. ok mo ti gbọ́ tó máa ma gbẹ́ later. àlá máa sọ̀rọ̀ létà ah ok. if you take it easy ta nìyẹn. ọmọ àǹtí mi mà ní o èmi ò mọrú irú wàhálà ti ọmọ náà kí ló dé ẹ tó bá fẹ́ dé láti amẹ́ríkà mo ti sọ fún ẹ má dé sọ́dọ̀ àǹtí mi ò ní dọ́sọ́dọ̀ mọ́ mi ẹ̀ ọ̀dọ̀ mi ló máa ṣáà sọ pé ó fẹ́ dé sí nítorí àwọn ọ̀wà àbàjẹ́ àwọn ká máa yọ̀ ká máa yọ̀ yẹn nítorí gbogbo nǹkan tó máa rí lọ́dọ̀ mi I don't want any distraction mi ìfẹ́ nǹkan tó máa wà láàrin èmi àti ẹ tàbí tó máa dá wàhálà sílẹ̀ kò tún wá ṣe ń sì tàtẹ̀ tó ti wá pé mẹ́ta. Adéọlá ọmọ àǹtí ẹ ló pinna ó lè dé sọ́dọ̀ ẹ. kò lè dé síbí. anyway nǹkan bá ti wọlé lè ṣe. I cannot let anything come in between the both of us. o mọ̀ pé ń sìn mo ṣẹ̀ṣẹ̀ ń gbádùn ẹ̀ ìsìn ni mo ṣẹ̀ṣẹ̀ ń gbádùn this is this is when I have you. baby ilé i want to celebrate let's go on. o tún fẹ́ fi kún yìí tó yeah baby. <laughs> all right there's no problem. let's go. okay. Oh, baby. all right darling. I'm so happy that you're happy. Mommy, eh? ẹ kàn ń gbádùn ẹ kàn ń fresh lójoojúmọ́. ṣé lóòótọ́. ó ga o. ó mọ̀ yìí pé ọmọ tó ṣiṣẹ́ déédéé ó láti lásìkò ìgbádùn. bẹ́ẹ̀ ni mà. àti wípé gúdúgúdú mi ò fìgbà kankan báyìí kò tura alẹ́ rẹ̀. èyí ẹ rọ ọmọ. ojú wo ni wọ́n wá sí fún mi sọ fún mi so tí ọkọ ò bá mú ẹ wá síbí báyìí ó mọ̀ pé lẹ́yìn ìgbà wẹ́ẹ̀dì ó yẹ kó wá kí mi wọ́n á ṣe júùsìn. mọ́mi kò rí bẹ́ẹ̀ ṣe lóyún o èmi náà ní kí èmi náà sinmi sílé ni ẹ ṣàmọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó tán ni. ó wá mú mi rántí ìgbà ìwé mi o ṣùgbọ́n yìí pé arúgbó mi báyìí ó ṣogerí o àkísà náà dẹ̀ ti lògbà tí ẹ̀ kọjá rí. màámi màámi ṣé mọ̀ pé nígbà tí yín náà ẹ̀yin náà ṣoge ẹ filẹ̀ jẹ́ kó ṣoge torí time ti ẹ̀ lélẹ̀ ìgbà tí wà dẹ̀ lélẹ̀. Ah, ṣé bẹ́ẹ̀ ló sọ ókè mo ti wá gbọ́ báyìí o ṣó mọ̀ yìí pé ìyàwó ọmọ ẹni ọmọ ẹni náà ni o mo wá fẹ́ kó excuse wa báyìí mo fẹ́ bá ọmọ mi ní gbólóhùn. màmí ìsìn ló ti wá di ọmọ tiyín nìkan kò ń ṣèyàwó tèmi mọ́ èmi náà dẹ̀ kí n ṣọmọ yín kò burú mo ti gbọ́ my excuse yín. èmi ò sọ bẹ́ẹ̀ o. jealous ó jealous. má dà lóhùn ara ló ń ta ó mọ ìpín gbà tí òun ò tí ì fẹ́ bí màá ṣe máa kẹ́ nínú tí màá máa kẹ́ lójú ni sórí gbogbo bí mo ṣe fọwọ́ tó ẹ̀yìn ara ń ta ni. ẹ wò mọ́ mi ẹ má bínú pé mi ò wá kí yín látijọ́ ṣùgbọ́n mọ́ mi mo fẹ́ kẹ́ máa fàdúrà rẹ̀ wá lọ́wọ́ kí n fi inú mi ṣoyún kí n fẹ̀yìn mi gbọ́mọ pọ̀ mi ò fẹ́ kẹ́ dákẹ́ àdúrà o. Ah, ọkọ mi wàá kúkú fi inú ẹ báyìí wàá fi ṣoyún ẹyin ẹ báyìí ló máa fi pọn mu ó máa bí ìbejì ó máa bí ìbẹta kódà ó máa bí ìbẹ̀rin. mọ mi ẹ má bínú sí mi ojú ẹni tẹ ẹ ní ẹ ṣe é. my dear ìlọrọ láti bá ẹ sọ yẹ kí n wá sọ kí n kọ fún ẹ ṣó mọ̀ pé ọmọ mi bó ṣe wà yẹn ó láìkẹ́ ó nífẹ̀ẹ́ gidi gan ni o àti pé fine girl ni tọkùnrin bá ti fẹ́ àwọn ìyàwó tó rẹwà báyìí bíi tiẹ̀ yìí a máa ṣọ́ ẹ níbi a máa ṣọ́ ẹ níbi ni o a máa ṣọ́ ẹ lọ́tún a máa ṣọ́ ẹ lọ́sì tó bá rìn báyìí ó lè sọ pé ìrìn tó rìn ó fẹ́ attract àwọn ọkùnrin ni tó bá ti wá ń jowú bẹ́yẹn bóyá tó ń bá ẹja ìmúra ẹ pọ̀ wọn lọ sọ́jà o ó ṣe múra ẹ ti pọ̀ ju ṣáà má bàjá wò máa ní sùúrù pẹ̀lú gbogbo nǹkan tó bá ṣe fún ẹ báyìí ṣáà wàá sọ fún mi èmi á bá wí ó gbọ́dọ̀ bá jà o ṣó ti gbọ́. okú mọ̀ pé màdá sì rí àfọ̀. that's my wife. Ayé lọ́dà àwọn òkè yìí gbà rẹ̀. Ọ̀rẹ́ mi ni mo fi ọpẹ́ ah, Daddy! Daddy! Daddy! oh my God! Is it? Kí ni gbogbo ilé ìta yìí náà sànú fún Okay, wait, So let me look something. Teve Moisés. ọ̀rọ̀ yìí náà ló ṣe ń sunkún lé mo ti sọ fún ẹ pé kò yé sunkún mọ́ náà ọlọ́run tó ṣe yẹn fún wa á ṣe mí má sunkún mọ́ don't cry again. ó lé kí má sunkún mọ́ ìkíní pẹ̀mẹ́ ìkejì pẹ̀mẹ́ ẹlẹ́kẹta ni mo tún ní ìtò bàjẹ́ òwe ni kí má ké mọ́ mi ètò ìfẹ́ ni tó bá rí pé mi ò bímọ ìgbà wo lọ nífẹ̀ẹ́ owó mi fún ẹ ní kí n máa ké. let me tell you something i really love you èmi ni mo rí ẹ tí mo sọ pé mo like ẹ and nobody can tell me to leave you kò sẹ́ni tó lè sọ pé kí n fi ẹ sílẹ̀ i love you. i love you. so kí ló wá dé. Miss, sọ kàn hmm, please mo sọ kàn mọ ṣọlá ok ṣe lè বুঝতে পারলাম Are you sure? Okay. go tó wọlé No ojú They can run n rẹ́rìn Ah, ọ̀rẹ́ mi àbọ̀wò ni a kú jọ mẹ́ta ṣáàtì ẹ̀kọ́ mi o I'm fine àwòṣe yẹ òwò ṣe mí gan ó tẹ mi ṣé mo ṣe é ni ó tí ẹ lè pè mí kò ta bẹ́ẹ̀. fine I'm fine àlàáfíà ni wọ́n wà àlàáfíà ni gbogbo wa ìwọ ń kọ́ báwo ni wẹ́dà ọ̀hún ṣé kò tutù jù fún ẹ ṣáá. Hey, I'm so so happy to hear from you, my love. Adúpẹ́, Adúpẹ́. Oh, ah, that's all right. Dasola. Dasola tó rọra béèrè yẹn. Ó ní pírọ́blẹ́mù. Yeah. Mo kò to marry soon. So, oyún tó ń ní oyún ẹ̀ on ń jábọ́ ni. Tó ní miscarry. Ẹ̀hẹ́n. Kì í ṣe kìíní, kejì, Hmm. Eh? Irọ́ ni o wọ́n bọ̀ wá sílé oh thank god ó ní láti wálé ọ̀rẹ́ mi tó ń túrí ọ̀nà ṣé mo nǹkan tó bá ti ń bọ̀ wọ́n ṣàpè mí àwọn apíkẹ́ ní airport fún ara mi. ṣé ló ń bẹ̀rẹ̀ lélẹ̀ ìṣá ok mo lè gbẹ sórí abẹ tí bá fẹ́ pè é padà bí mo ò rí màá pè é títí gbọ́ ok love take care of yourself eh bye bye ó ga láti jọ yìí. mo ní mi ò ṣẹ̀yàn mo ní mi ò ṣẹ̀yàn ó ní ẹgbẹ̀rún láàmú tẹ́tà ni mo ṣẹ̀ mo ní mi ò ṣẹ̀yàn kí ló dé. báwo ló ṣe ń ṣe báyìí ó ní ìdá máa ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí náà ó ṣáà mọ̀ pé kì í ṣe mi mo sọ̀rọ̀ yìí wọ́n mi ló jáde tó ń sọ pé wọ́n lọ síbì kan ó dẹ̀ sọ pé o ti ṣèyàn kan then wọ́n dẹ̀ ronú sí fúnra rẹ̀. o abẹ́ta kò bá mi lò nítorí mi ò ríro nílé mi ò ṣẹyàn àbí tí bá ṣẹyàn mi ò ní mọ̀ ni. má bínú kẹ́mi kì í lè dá fún mi àti náà ni. wọ́n fi mi sílẹ̀ mi ò lọ síbi kankan mọ́ ó ti bá mọ́ọ̀dù mi jẹ́ lẹ́yìn. nílẹ̀. ta ni arábìnrin ìfẹ́ tí mi lè ní ìmọ̀ pẹ̀lú ọlọ́run wa bá torí ọlọ́run mo fẹ́ ti ọlọ́run. ẹ̀yin ni mo bá lọ́rọ̀ ẹ ojú mi máa dojú yín. àwọn dojú ọlọ́run. Ah, àtẹ̀mí yín àti tiyín àtẹnu yín ẹ máa bá mi fi bá a sọ̀rọ̀ torí ẹ lílọ ló máa ń lọ yìí kó má di pé màá wá gbójú sókè inú afẹ́fẹ́ wọn lọkàn mi màá máa wẹ̀ inú afẹ́fẹ́ ni mo ti wá máa rí ẹ̀jọ̀ torí ọlọ́kọ̀ọ́rọ̀ ti condition tí mo wà yìí kó ṣàánú mi kó má fojú mi sọ́nà o. ẹ wo ẹ wo ṣe rí òun náà ń ṣe visible man and then ṣe rí traffic tó ń lọ èkó ń ṣe pé bóyá ó ní kankan tó fẹ́ lọ mú un bẹ́ẹ̀ bó ṣe máa da lòun náà bá lọ mo dẹ̀ jẹ́rìí ọ̀rẹ́ tí mo ní ẹ̀kọ́ kan ní kò fẹ́ kẹ́ mọ̀ ní pé kó tó di pé ẹ máa deliver èyí tọ́lọ́run bá ṣe fún wa yìí àti di jẹ́rìí tí mo ní. <laughs> àbí lágbára beside that Adéọlá hmm. kí ló dé tó nǹkan kan sókè eh? fọkàn rẹ balẹ̀ look here even though I travel all over the world kò sẹ́ni tó máa gbà mí lọ́wọ́ ẹ̀ kò sẹ́ni tó máa gbà kàtà lọ́wọ́ àkìtì hmm. you know I love you. I love you too. ẹ̀bá rẹ ni ẹgbẹ́ bá ti ẹ̀rẹ́ ni tí ò lè gbà yín. ọkọlà lọ́dọ̀ ká sọ. Ah, báwo. báwo ṣe wọ́n mú mi. ṣọlá fún mi ta ni mọ́mí ẹ̀. mọ́mí mi nìyí má dúró dúró ṣé nǹkan tí òun jẹ́ kí ó máa yé wa ń sìn pé mọ́mísí ẹ̀ ló dúró. mú mi ní ọ̀kọ́s. àjọlá ṣe bí ó sọ fún mi wípé o ẹ̀ bá bí ọmọ kankan rí báwo wà ní ṣọlá fún mi ṣe wá jẹ́ ọmọ yẹn I don't get it. Um, hey. Huh. Eh. Eh, ẹjọ́ mi máa kọ nìkan tó wà nílẹ̀ yìí ẹjọ́ mi kọ nìkan tó wà nílẹ̀ yìí nígbà díẹ̀ kó tó di pé mo bí ìṣọ̀lá fún mi àwọn armed robbers wọ́n gbọ́ pé dáàdì mi kọ́ owó tó pọ̀ dání sílé owó yẹn pọ̀ nílé ńgbà yẹn gan lójijì ni wọ́n ṣàdé lálẹ́ ọjọ́ kan bí wọ́n ṣe rape mi nìyẹn there about four of them ìgbà tó tún rèpù mi tán wọ́n tún pa gbogbo àwọn fámìlì mi ìgbà tó wáyá ṣé mi ò mọ bó ṣe máa ń ṣe wọ́n mo ṣe gẹ̀tù lò wípé mo ti lóyún àìdẹ̀lẹ̀ máa sọ tán wípé mi ò mẹ́ni tí mo bímọ fún náà mẹ́rẹ̀ẹ̀rin kò ń jẹ́ kí n lè máa jẹ́wọ́ pé ikú mo ti bímọ rí. mọ́mì ẹ̀dẹ̀ farapamọ́ jẹ́ mílíọ̀nù tó yìí níbẹ̀ tí mọ̀ kọ́là rí. ọ̀kọ́là eh, gẹ́gẹ́ bí ọ̀nà ṣe mọ bọ́rọ̀ ilé ayé mi ṣe rí pẹ̀lú bó ṣe ń babọ̀ làwọn jẹ́ ọkùnrin kan ṣoṣo tó ẹ̀bá fi ìfẹ́ wọ̀ mí rí òun ló nífẹ̀ẹ́ mi jù mi ò dẹ̀ rírú ẹ̀ rí ó fìfẹ́ wọ̀ mí ó nífẹ̀ẹ́ mi tọkàntọkàn mo rò pé èèyàn náà lọ́lọ́run wò ló fi wá ló fi wá di ohun tí mo wá lóyún ni mo lóyún fún làwọn. Adéọlá, ìwọ. How could you keep this kind of a big story for me? Gbogbo ilé ìwà alẹ́ ò sọ fún mi. Ah! Apanimayọ̀dà nìyẹn. Ìwọ bàbá àmọ́ kínkìnkì kínkìnkì àmọ́ kínkìnkì pínpínpínpín ẹ̀ máa fẹ́ káàkiri àwọn tó bá sọ fún yín lè níṣẹ́ tí ní sìn ẹni tó ló nífẹ̀ẹ́ olóòní yìí tó wà lọ́wọ́ mi yìí o. Ah, yes owó ni wíìkì wà lọ́wọ́ mi. ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ẹ wo ṣe mọ̀ pé àwa mẹ́rin làwọn àbí báyìí but ẹ má fèmí di one spanner loss láàrin gbogbo yín o ṣe rí nǹkan tó ń ṣẹlẹ̀ ń bí báyìí tí bá sọ pé ó yé mi rọ́ ni mò ń pa ọ́ mi kò yé mi mi ò tiẹ̀ understand yẹ ṣe rí ọkọ láwọn ṣé nǹkan tẹ́ ń jẹ́ kó máa yé mi ń sìn ni wípé ìwọ ló ní láńlọ́ọ̀dù ní yàrá kan tó ń gbé fún tẹ́nàntì méjì ìwọ ló wà first floor ìwọ ló tún wà ní second floor wọ́n ló ń fẹ́ yà wọ́n ló tún fọ́ ọmọ. ẹ̀sìn dé àrífí ọmọ lédè orí mi ọgbà àkọ́kọ́ tí èkẹ́ ìzì ṣe láti ẹ̀mọ́ kan lọ sí mẹ́ra and àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní ìtọ̀sẹ̀ ló lọ́yọ̀ ẹni tó mọ̀nà ló ń tọ̀ ah, wọ́n ló máa tọ́ fún ẹ. ọ̀rẹ́ <sighs> hmm? this is dead end.